hand me. Ah, stop it! We should máa sọ pé tó o bá survive. Lágbára náà tí mo sì ẹsẹ̀ ara ẹ̀ báyìí ló máa fi rìn jáde Drive báyìí. reverse ẹ A reverse a reverse. Borderline personality disorder. Yeah, she suffered from it. She suffered from borderline personality disorder. Actually, I didn't lay hands on Lori. anything concrete for now. Àti wípé news report They want wọ́n poison wọn. Lórí assignment tí mo gbé fún un, four is a crowd. I'm ń jẹ èkúrúkó tán, àwọn kan west now. ẹ̀ sínú àwọ̀. Poison yẹn ó tún jẹun sí ni, ó jẹ fún un and àwọn oògùn tá à ń lò fún ọ lọ sí ti ilé ìtura náà. tèmi padà bá mi. ọlọ́run wọ́n jẹ́ ṣe àmìṣá náà wà. wàhálà gbogbo ta. ee bros bros ah it's okay. Hello, ló Sẹ́gun ẹkún náà sẹ́gun ẹkún tí ẹ pẹ́. Wúrẹ́wú tẹ pa wúrẹ́wú lẹ pẹ́. Ẹ̀kọ́ ọmọ ẹ mọ ọkọ ìjọba. Obìnrin wa wa wọ́wọ́ obìnrin wọ́wọ́ wa wa obìnrin takuntakun obìnrin gírí pàápàá. Wúrẹ́wú tẹ pa wúrẹ́wú lẹ pẹ́. Ẹni kọ̀wé rókò ìjọgbọ́n. Wọ́n lé bọ̀ lẹ́yìn lára wájú. Ìjàkùmọ̀ kiri di ọ̀sán

kọjá àfọwọ́ gba gbogbo rẹ. àkàrí àjànà kú kì í ṣe ọmọdé ah, àwẹ̀rọ ìjọ̀gbọ̀n. Eh. èṣù ìjọ̀gbọ̀n dé sọ ìjọ̀gbọ̀n ìsìyá sọ. nsẹ̀gà nàgà kíkẹ́ gbọ́. lókè làgbọ̀n kàkìtì kẹ́kọ̀ọ́ kọ̀ wọ́n ṣe wẹ́rẹ́ ọ̀dọ́ atẹ́pẹpẹ. ìdàgbàsókè ló jẹ́ wọ́n ọ̀dọ́ àtẹpẹpẹ. ìdàgbàsókè lọ́jọ́ ọlọ́lù. ọ̀dọ́ àtẹpẹpẹ. ìdàgbàsókè lọ́jọ́ ọlọ́lù. tí ẹ bá wo àárín wa dáadáa ẹ rí i pé a ní àlejò pàtàkì. bẹ́ẹ̀ni. wọ́n ní tí ò bá nídìí ẹ bá mi parí ẹ̀. omi kì í dẹ́kun mọ́lú àpọ̀n lè déédéé rí ọ̀nàrẹ́bù láàrin wa láì ṣe wípé wọ́n ní nǹkan tó wà important láti bá wa sọ ọ̀nàrẹ́bù ẹ bá wa sọ̀rọ̀. sọ̀rọ̀ ẹnu ẹ ayé ò ní mú ẹ sí i sọ̀rọ̀ ẹnu ẹ ayé ò ní mú ẹ sí i mú ni mú ni kì í mórìṣà sọ̀rọ̀ ẹnu ẹ ayé ò ní mú ẹ sí i ẹ ṣe gan-an mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin àbúrò mi ẹ̀yin ọ̀rẹ́ mi gbogbo ẹ̀yin ọ̀dọ́ ìlú Atẹ́pẹpẹ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá nítorí pé gbogbo ìgbà tí n bá ti wà láàrin yín inú mi máa ń dùn nítorí wípé nígbà tí bá tún rántí wípé ọmọ ìlú ilé mi náà inú mi máa ń dùn nítorí pé ìlú iná fi orí mi sọlẹ̀ sí mi ò sọ máa tọ̀ ń rìn wá ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín ṣe wá rí gbogbo nǹkan tí èròǹgbà wa pátápátá kò ní í rọ́ lágbára ọlọ́run. nǹkan tá tún wá wò níwájú tá à ń fọkàn wa dà níyàn ọlọ́run á jẹ́ kó ṣeé ṣe fún wa. ẹ ṣé gan ni ẹ̀yin ọ̀dọ́. my honourable the honourable gẹ́gẹ́ bẹ́yìn náà ti mọ̀ wípé ọ̀rọ̀ yìí ò lè sú wa láéláé àbí kí mo sọ gbogbo ohun tó wà lọ́kàn yín tẹ́ bá fẹ́ bá wa sọ ẹ̀yin ẹ gbé sílẹ̀ àwa ní tí yín tòótọ́. ẹ ṣe gan ẹ mọ̀ wípé àsìkò òṣèlú ó tún ti ń súnmọ́lé díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ibi tá a bá pè lórí a kì í fi tẹ̀lẹ̀ mo gbúdọ̀ bẹ̀rẹ̀ láàrin ìlú Àtẹ́pẹpẹ wa yìí mo ní èròǹgbà láti díje fún ipò eh, aṣòfin aṣòfin kékeré tí à ń pè ní house of assembly. bó o ti ẹ̀ dìbò ó ti wọlé. ọ̀rẹ́bù ah, ah. ẹ ní láti bẹ̀rù anything ṣe rí gbogbo àwa ọ̀dọ́ ìlú yìí ẹ̀yin yìí la wà ẹ̀yin náà èèyàn gidi nìyí orúkọ yín ò dẹ̀ ti bàjẹ́ mo dẹ̀ wà bẹ́ẹ̀ sọ pé kò ní bàjẹ́ láéláé ṣe rí bẹ́ẹ̀ ṣe wà yìí aláìkè hmm? yín gidi gan ni kanelo mi ló wà níbi tẹ wà yẹn wọn tiẹ̀ ní wòlú mọ́ wọn tiẹ̀ ní wá mọ́ bó ẹ̀yin èèyàn nìyí anything tẹ́ bá fẹ́ ẹ sọ fún wa a máa ṣe fún yín. àti wípé honourable ẹ ẹ ní bad record nínú ìlú wa yìí ẹ wo ẹ má mi kàn àwa lẹ́yìn ibi ké. ṣe rí tí mo yẹ sọ lẹ́ẹ̀kan ìkan tínú mi máa fi ń dùn rèé tí bá ti wà láàrin ẹ̀yin ọ̀dọ́ ìlú Àtẹ́pẹpẹ torí tí bá ti ń rí yín lẹ́yìn mi inú mi máa ń dùn mo ti mọ̀ wípé ọlọ́run ti bá wa lọ́wọ́ sí gbogbo nǹkan tá a fẹ́ ṣe yìí mo wá fẹ́ kẹ́ ẹ gbárùkù tì mí bí ìgbà ẹ̀kẹ́ ṣe ń fọwọ́ ti lé mo dẹ̀ mọ̀ wípé gbogbo ẹ̀yin ọ̀dọ́ pátápátá tí ẹ wà níbí yìí lónìí ẹ máa máa lọ bá mi bá àwọn èèyàn nínú ilé gbogbo àwọn ìyá wa àwọn bàbá wa nítorí pé àwa ọ̀dọ́ àwa lá nílùú nǹkan tá a bá dẹ̀ sọ fún àwọn ìyá wa àtàwọn bàbá wa kan ṣe òun náà ló máa ṣe so mo fẹ́ kẹ́ ẹ bá mi lọ bá wọn ní kọ̀ọ̀kan kẹ́ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ kí gbogbo wa ká lè fọwọ́sowọ́pọ̀ ká lè dé orí ipò yìí nítorí pé tí mùdùmùdù òṣèlú yìí bá dé gbogbo wa pátápátá náà la máa jọ jẹ́ ẹ ṣe gan-an ni mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí pé mo tiẹ̀ pé irú ìpàdé yìí ẹ dẹ̀ jẹ́ mi ẹ ṣe mo dúpẹ́ ẹ wá ní bínú sí mi nítorí pé ìrìn pọ̀ díẹ̀ a sì ní àwọn mítìn kan tá a fẹ́ lọ ṣe láwọn ìlú kan mo sì ní mítìn pẹ̀lú kábíyèsí àtàwọn ìjòyè ṣùgbọ́n kí n tó lọ ẹ. Eh, ẹ bá mi fọwọ́ ba kínní ó kéré púpọ̀ ẹ má bínú two hundred thousand péré ló wà ń bẹ̀ olórí ọ̀dọ́ ẹ ṣe ẹ bá mi ẹ bá mi fọwọ́ ba. kẹlẹ́jà máa gbẹ́jà lọ. kẹlẹ́jà máa gbẹ́jà lọ. sàlàyé tó ti gbé màálù gbé lọ. dáná tó bá rè é. Bàbá ti gbé màlúù ló tẹ́lẹ̀ jà máa tẹ̀jà lọ. Nana tẹ̀jà lọ. Èébà tẹ́lẹ̀ jà máa tẹ̀jà lọ. Bàbá nana nana nana jájá jájá jájá. Àjò ah àti ah, parí mi ti ẹjọ́ kọ́. olórí èyí dùn èyí dùn èyí dùn. bẹ́ẹ̀ ni làwọn máa rí. ẹ mọ̀ pé ẹ mọ̀ pé nǹkan tá a pè pàdé ìgangan ni pé alá nílò owó kan láti ṣe nǹkan oríṣiríṣi sí àdúgbò wa. àṣé olúmọdé gbàdúrà wa ó wá tayọ ọ̀nà lébù wa ọ̀nà lébù dé gbogbo pàtìpàtì ó dé fún wa ah, inú mi dùn àbí kí ló kí ló jẹ́ tàbí ṣiṣẹ́. Eh! torí owó náà ni owó náà ni. atẹ́pẹpẹ. ìdàgbàsókè ló jẹ́ wá lógún. atẹ́pẹpẹ. ìdàgbàsókè ló jẹ́ wá lógún. atẹ́pẹpẹ. ìdàgbàsókè ló jẹ́ wá lógún. nǹkan tó ti ṣe pàtàkì ni kí a máa ṣe dáadáa. bẹ́ẹ̀ ni ká dẹ̀ máa jẹ́ kí ìlú wa ṣe ọ̀kan ṣe rí tíyàn bá ń ṣe dáadáa tínú èèyàn mọ́ tíyàn bá ní ìdòwò kíyàn dẹ̀ máa lò rẹ̀ lọ́wọ́ ibi téèyàn expect rárá owó yẹn akọ̀dédé jáde ọlọ́run irú ẹ̀ ní irú owó tán lórí gbogbo wa fún wa ah, last meeting la ṣe ń sọ wípé àdúgbò wa yìí ti máa ń dúdú jù lálẹ́ i need street light láì ní kọ́bọ̀ lọ́wọ́ hmm. ẹ wò kan tó ṣẹlẹ̀ sí two hundred thousand. Ah. thousand. so nǹkan tí mo believe pé a máa fi owó ṣe ń sìn pé a máa fi bá streetlight débi tó bá kọ̀ tiẹ̀ ṣì dínà mm. tówó mi bá wọlé àkọ́ntínú láti fọwọ́ sí. drona ṣé mítìn wa iná ló wá àbò kan kọjá lọ lóní kó yàwó wa. ìgbà tó wù mí kí n dé mítìn ni mo dé mítìn. ká ní ìgbà tó wù àwa tó kù náà là wá sí mítìn ṣé a máa máa níyàn síwájú nínú ìlú yìí dẹ́mi lóhùn. I wonder. Oh mọ́ pa ẹ̀. Ah. Ah. ẹ wo yúkìndà ẹ wo ẹ fàwẹ́rọ lẹ́ẹ̀rẹ́ jẹ́ kó máa bá tiẹ̀ lọ ẹ má jẹ́ kó dá pàdé rú fún wa o ẹ jẹ́ ká máa bá pàdé wa lọ o. ọwọ́ olórí olórí gbogbo yìí tẹ̀ ń sọ àwẹ̀rọ kìíní kọ̀ọ̀kan kan ní o ọ̀rọ̀ owó tí ọ̀rọ̀ owó tí wọ́n gbé wá sí tẹ̀ ń sọ pé ó fẹ́ fi ṣe kìíní a máa pín owó yìí ni o a máa pín ni owó kò eléyò kì í ṣe owó pé táwọn máa fi ṣe kìíní pé kìíní ká èyí tí mo yẹn tí mo kàn ń ju ẹsẹ̀ mọ́lẹ̀ látàárọ̀ sí inú tí mi bá yẹn sọ ara ti ń kan mi a máa pín owó yìí ni o bí ó yá ká kún ṣe ní fifty fifty kọ́ fi kan hundred ṣe tó ká fi yé kí ká dẹ̀ pín èyí tó kù a máa pín owó eléyìí ni o a máa pín owó. olórí àníyàwó àná mọ́ ń lé o lẹ́yìn owó owó náà tún ní o. ẹ dúró náà ọ̀rọ̀ yín ò fẹ́ yé mi dáadáa o ṣé ẹ̀yin ti mọ̀ pé wọ́n gbówó bọ̀ ń bíbá lẹ́yìn. kúdẹ̀ ti wọlé náà ló ń wọlé sóòpù dání. <laughs> wọ́n ní kinní kinní wa ni ó yàtọ̀ sí kinní kinní mi ni kinní wa ni tí orí mi ò bá sì pé tí ìmọ̀ tí mo ń ṣe mo rí i pé ọ̀rọ̀ tí mo ká márákùnrin lẹ́nu ọ̀rọ̀ owó ni two hundred thousand owó òṣèlú ni ẹja pín ẹ èmi ni ha bá a bá sì pín olórí òjòrí ní bàǹbàṣì bàǹbàṣì bàǹbàṣì làápín bẹ́ẹ̀ ni àbí ṣé gbogbo yín ò ní ìdí owó ni a sì lè mọ ó lè jẹ́ àwọn tálíkà kan bẹnu yín àwọn tí ò rí ṣe tí mo lówó lọ́wọ́ ah. èmi lẹ̀ sì jàgbàdo ẹnu bẹ́ẹ̀ ni torí pé tán bá ní adáwọ̀ street àbí kí ń pè street light ẹni kálukú ó sì dá ní sọ̀rí sọ̀rí sọ̀rí sọ̀rí ọ̀dọ́ sá àpọ̀jù báyìí lọ àpọ̀jù báyìí lọ ọ̀hún á sì dá àmọ́ ilé tó sojú wa yìí hmm, wọ́n ní wọn ò pín ogún lélẹ̀ dọ́mọ oko ó sojú èmi àwẹ̀rù a sì jọ pin ni ah, a jọ pin ni ah, tẹ bá ní kébì àwọn ẹ̀rọ kún tèmi wọn kún tèmi o ah, bóyá <laughs> àbí ẹ dákun ẹ jí mi tí n bá sọnù gbóyin sì máa ń wò mí báyìí sọ̀rọ̀ tí mo sọ tí ò mọ̀pọ̀lọ wa ni àbá sọ pé gbóyin ilẹ̀ lọ́pọlọ. wá àwẹ̀rò ṣé o mọ̀ ọmọ ni ṣé o ti jẹun ṣá gbogbo àǹdà sọ pé tani ò lọ́pọ̀ ṣé òun mọ̀ ọmọ fi wá sí níbi àìgbà mi àbí kí jẹ́ kó gbọ́ yé ah. yé ọwọ́ mi ẹ gbà mí ọwọ́ mi ẹ gbà mí yé. Ah. àwọn ẹ̀rọ àbí kí ló ń gbẹ ẹ̀rọ mi ẹ̀jẹ̀ máa wò mí ràn ọwọ́ mi. kí ló ń gbẹ́nu ẹ̀ náà ogolórí ọwọ́ mi ọ̀gá ló gbà mí yé ṣé àwọn tó kù bá ọwọ́ mi ẹ gbà mí ẹ jọ Àwọn ẹrú ń kọ́, dákun ẹ̀kọ́ mi, fomi, mo ti jà mo sì ti sọ fún gbogbo wọn yín pé mo jẹ́rìí ọmọ tí mo bí mo sì mọ̀ pé òkodoro ọ̀rọ̀ ó bẹ̀ mí sọ torí mo jẹ́rìí rẹ̀ gbogbo bá ti ń sọ mo ti náà ò lè ṣe é ń gbọ́ èmi ló ṣẹlẹ̀ láàrin ìwọ àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ débi wípé pẹ́pẹ́sẹ́ wọn wá ní ẹ bẹ̀rẹ̀ sí ìjà ìníjà ẹ bá fi nǹkan lura yín débi pé ìkànnù yín kọ́ ó gbẹ̀mí mi kí ló ṣẹlẹ̀ gan-an ta ló náàyàn ta ló pààyàn ta ló gbẹ̀mí mi mo fẹ́ gbọ́ látẹnu rẹ̀ dákun ọkọ mi kí ló ṣe hmm? ọ́ kí ló ṣe ọ. ìyáwó ẹ̀rù ó. ẹ̀wọ̀n tí mo ń dùn mí jù ẹ̀wọ̀n yàrá yín gbòòrò. Ah, ọba ní àwọn kan máa ń rí bí ọba ẹ̀wọ̀n yàrá yín. ẹ wo èdè àìyedè kan ló ṣẹlẹ̀ o ó sì yàwó oògùn ó sì ní ìdáhùn la fi ń pa wọn ó hmm. yáwó oògùn hmm. ó wá mọ oògùn ó wá fìnà ó wá kú ṣé wọn lóògùn ni. Ah yàwó ẹ̀rù kékeré n ní mo yáwó ah, n ní mo lóògùn mo ní ó yáwó oògùn ìdá àwọn la sì ń pa wọn. àbí sẹ́yìn mọ̀ pé ah, tọmọdé bá ṣíwọ́ lu labẹ́labẹ́ ìpọ́n máa ń ború olúwa rẹ̀ ni. yéè mo gbọ́ pé àǹtí mi ah, àbúrò mi owó mìíràn ni gbà mí ṣé o ti rí mi báyìí gbogbo tí mo mọ sọ fún ọ rẹ ó ní kò lè ṣe wọn kò báyìí jọba bá sọ̀rọ̀. Agbero báwo ló di báyìí. èmi ò mọ bí mo ti ṣe ọmọ gbé mo mo ti ṣe ọmọ gbé báyìí. Ah! wọ́n mọ̀ ah! ṣáà ah! ó ní ara yá wa. ìyá wa láì fàkókò ṣòfò kábíyèsí ni kọ́ ọmọ ìyá Àwẹ̀rò kó máa tẹ̀lé wa bọ̀ wá àfin. bí baba ti wínú. ó tán ṣe ráyè mi lóde bá dé. ó yá ẹlẹ́wọ̀n ìyá wẹ̀rọ a ní ẹ mọ́ fọkàn ara yín balẹ̀ àgbẹ̀fọ́ba ni wọ́n ọba rìnrìn níṣẹ́ ẹrú odò ọba kún iṣẹ́ ọba ni kò ṣeé mọ̀ jẹ bẹ́ẹ̀ sì ni odò ọba ò ṣeé wọ́lù ó kàn ṣe mí láàánú ni wípé ìnílẹ̀ tẹ̀lé wọn ẹ mọ̀ pé Yorùbá náà ló sọ wípé àìbó ní sẹ́ rìn. ẹnu tó fi sọ̀rọ̀ ẹnu ọkàn ni àbúrò kìíní burúkú ìwà dàrú ni tó ti máa mú ọ̀pá ìdàbọ̀ ó sì máa fi gbọ́ lójú ikọ́ sì bù ọ́ ọba ń sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. ẹ lọ jíṣẹ́ fọba yín pé. wọ́n tuntun sọ ẹ̀ẹ́dẹ́ kìlọ̀ fún. báà ń bọ́ ní sáré. ó sì rìn lọ́dún wọn lọ́dún wọn àjọ ọ̀rọ̀ ló ń sọ àbí ọ̀rọ̀ wọn náà ṣe. kí ló fẹ́ sọ lù yìí. òun ló fẹ́ sọ lù dáa kan ọlọ́sì ni kò ṣe. ẹni jọ̀gbọ̀n ló sọ bẹ́ẹ̀ jọ̀gbọ̀n ló sọ bẹ́ẹ̀ ẹni pàǹbọ̀ ní sáré pèmí mo sọ bẹ́ẹ̀. pọ́wàá bá babaláàfin hmm ó dàbí kórè ń ta ọ́ jà mọ̀ lọ. Ah. sìgìdì rẹ̀ fẹ́ tẹ́ ó fẹ́ tẹ́ ó ní ká gbòòrò odò lọ tán bá bí ọ̀dà tán bí ọ̀dà mọ̀ kàn bàbá láàfin. ká mọ̀ lọ. jà mọ̀ lọ. olùlọ́rọ̀dúnmọ̀ kò jẹ mí o ilé tí mọ lọ kò lè parọ́ fún wa. dúpẹ́ lọ́wọ́ rẹ o. kò lè parọ́ tó máa bí ọ̀dà mọ́ bá wa. tòmọ́tì náà mọ lọ àbí. ọjà mọ lọ yóò bá wa. ẹ mọ jọ̀dọ̀ mọ́ bàbá mi sùn. ó ti dé tó elédùà ah! elédùà ìwọ bẹ́ẹ̀ mọ̀ pàwọ́ ẹ̀rọ níjọ̀gbọ̀n mọ́ọ̀nù ìyáwó ẹ̀rọ ẹ̀gbọ́n rẹ̀ nígbà wo ló dé báyìí. kò yé mi o ẹ máa dá sí ẹ dákun ẹ gbà mí. àwọn ẹ̀rọ ah! mo ti ṣọwọ́ lọ. kátikáti ẹ dúró ẹ ṣé àwẹ̀rọ ló ní kẹ́mọ̀ òníṣó láàfin pé àkìbóníṣẹ́ rìn. n tó wí fún wa nù. No <laughs> àwọn olóyún ní ká máa lọ. sọ ah! kóró gbá lẹ́nu yín èmi ò bàbá wẹ̀rọ wí bí ò bá sí àwọn ọ̀fọ́ fún gbẹ̀mù yìí àìfẹ́ ni pé ní àìfẹ́niyàn pé niyàn tí maroko sán bá tẹ́wọ̀lù àwẹ̀rọ ní ẹ mọ́ ọ lọ ẹ̀yin náà sì ń lọ gọ́gọ́gọ́gọ́ ẹ̀ ń bọ̀ láàfin ẹ̀ ń bọ̀ bàbá bàbá láàfin orí yín ò pé ká ní mo ní agbára tí ń lò fún yín wọn ní kí bàbá dà yín sí ni ah! bẹ́ẹ̀ ni. Ah, olóyè ẹ má jẹ́ àfihàn jẹ àwọn ọmọ wọ̀nyí ṣebí ó ti rán wọn sí sí àfihàn pé òun ń bọ̀ ẹ jẹ́ àṣẹ sùúrù nígbà tí ò bá wá yọjú ìgbà yẹn ní gbogbo ìlú àwa mọ ìyà tí wọ́n tó tọ́ àtẹ̀yìn tó yẹ tí wọ́n fi jẹ. ṣé ṣé ọ̀rọ̀ ni ìyálóde ń sọ jáde nígboro ẹni mo ní sọ̀rọ̀ ló ń sọ jáde nígboro ẹni odidi kábíyèsí ọba aládé wọn làwọn oníṣẹ́ ọba pé kán lọ mú yàn wá ẹni tí wọ́n wá rán pé kán lọ mú wá ló wá ní ẹ pẹ́pẹ́ sẹ́wọ̀n kí wọ́n mọ̀ nìṣó wá kì í gbóni sẹ́rìn ní ìwọ odidi ìyálóde náà wá ń sọ ọ̀rọ̀ jáde báyìí lẹ́nu. Ah! obìnrin atẹ̀yìn obìnrin lásán lásán obìnrin láìsọ ọkùnrin. obìnrin mi tọ̀tọ̀. àmọ́ obìnrin tó ju igba ọkùnrin lọ ni mí. kábíyèsí o kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí òrùkẹrẹ yín kó jẹ jẹ jẹ kó dábẹ́rẹ́ kábíyèsí o. Hmm. wọ́n lẹ fẹ́ rí mi kábíyèsí. kí ni wọ́n ti ń porúkọ rẹ. àwẹ̀rọ àwọn kan sì mọ̀ fi jọgbọ́n kún. mo ní pé kí wọ́n lọ gbé ọ wá kí wọ́n lọ pè ọ́ wá fún mi wọ́n ló níwọ̀n kì í bóni sẹ́rìn tábí ọ tani ọ nínú ìlú ìlú tí ń ṣe bájàbájà kàbíyèsí o gbogbo tó wù kó gbé mi gbogbo ibi tó wù kó tójú bọ̀ wọ́n jẹ́ kó mọ̀ pé mi lọ́kọ só èmi lọ́kọ àjẹ́. kábíyèsí rárá o n ò jẹ́ rí fín arọ́ba fi lọ́ba ń pa o òwe Yorùbá nìkan mo tẹ̀lé. ìpele ìyà kínní lẹ́jọ́ kejì wọ́n lẹ́yìn ọ̀dọ́ ẹ̀jìjọ́ ń sọ̀rọ̀ ẹ̀ ń dàpàrà ó sì ṣekú pa ọmọ àrínájà kí ló jẹ yó. kábíyèsí rárá o òwe Yorùbá náà mo tẹ̀lé o wọ́n ní ẹni yára báyìí òun lògùn gbè òun ló yáwọ̀ ọwọ́ mi sì yá jùlọ. ló bá kú. ṣọ̀gbọ́n apá bàtà apá jẹunjẹun etí ẹ̀ kí kóró ń palẹ̀ dùn ẹ̀. ṣọ̀gbọ́n ní ó pa ògún ní ó fẹ̀jẹ̀ rẹ wẹ̀ ìwọ pa mí lọ́mọ ó mú ògún náà kan ṣoṣo mi ó sọ́sọ́ mi àbó ya wèrè ni e ọ̀wọ́n mi ní má wọn náà ọwọ́ mi ní mú kèrègbè sọnù odò èékánná ọwọ́ ò gbọ́dọ̀ họ ataṣọtaṣọ tí n bá ju ọ ọ̀kadò a a a ẹ̀yin ò sábàbà mi o ẹ fi mí lẹ̀ ṣe bẹ́ẹ̀ ní àpawọ́pọ̀ ẹ bá ń gbẹ́rú àgbà lórí kí n ba lè rí ilẹ̀ bàbá mi ṣe ni èyí ti wá rí tẹ́ ẹ jẹ́ káwé ẹ̀rọ doyà fàìfúnilẹ́dìí ẹ̀sìn tó kó di ọmọ lọ́wọ́ mi kò ní dáa fún ọ. ẹ̀mí yóò dé lọ́wọ́ mi. àgbo àgbo níwájú kábíyèsí. àbùkù tó ṣe ìyá lóòótọ́ àbá tí wọ́n bá láyé ló wa. kábíyèsí kábíyèsí kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. sọ jáde lẹ́nu wípé o fẹ́ gbọ́wọ́ ògùn sí ọ òun ló ṣe pa. ẹni àná lára ń ta ẹni àná lára ń ta oyè mi. ìwọ pààyàn nínú ìlú tó bá wà nínú ìlú tí mo wà táwọn ọ̀dọ́ bá sì wà bẹ̀ pẹ̀lú ẹ̀. Ah. ó lọ ṣèwé ẹ̀ mọ́. kábíyèsí wò pa ó fẹ́ pa mí ìsìlẹ̀ tó bá fẹ́ pààyàn tó bá ṣáájú èèyàn kú ẹ dákun ẹsẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ Yorùbá náà sì ni. Hmm. pa ó fẹ́ pa mí ni kábíyèsí kábíyèsí kábíyèsí. agbófinró apààyàn tí mo ní ẹ wá mú nìyí. okay sir. oh um, madam you're under arrest yeah move. ẹni kan máa mú mi lọ. kódà ó tún mọ̀ sí pé jẹ́gbọ̀n rẹ̀ ń fà lẹ́sẹ̀ òun kò sí wàhálà. kábíyèsí agbófinró bíi tìbó ẹ má jọ ọ́ mú lọ ẹ falákọrí rẹ̀ lé lọ́wọ́ ẹjẹ́ ńlọ rẹ̀ ṣèdájọ́ lọ́wọ́ ara mi ẹ fi mí lẹ̀ bí iṣu bá dájú ẹni tó bá kọ́ àtòrí ẹ̀bọ náà ni. kó bá pa mí ló kúnná kan ṣoṣo mà ní. ẹ̀yin òṣà bàbá mi o ń bẹ́ ti lẹ́pàá wọ́pọ̀ ẹ̀ bá ń àgbàdo ní kí n ba lè bàbá mi ṣe. èyí rí táwọn ẹ̀rọ wá joyè àfàìfúnni lẹ́yìn ẹ̀sìn tó gbóni di ọmọ lọ́wọ́ mi. sílé ìjò àwọn wájú kábíyèsí. àwọn mi àwọn wájú ìjọ à. kábíyèsí ẹ ṣe bó ṣe kẹ ṣe. ẹ̀yin olóyè èmi rí o èmi rí o gbọ́ gbọ́ àwọn ládẹ́gùn tó yẹ kí bàbá ṣe gangan ló ní bàbá ṣe kò jù bẹ́ẹ̀ lọ òótọ́ ló sọ olóyè torí tá a bá fi lé awo ìlọ́wọ́ yóò dájọ́ lọ́wọ́ ara rẹ̀. kí ni jẹgbẹ́ kéré jẹgbẹ́ kọ̀rọ̀ jọ́pọ̀ jọ́pọ̀ jọ́pọ̀. look here kí ni problem kí ni ìṣòro tó o ní débi wípé òun dàlúrú and then òun wá tún ní God láti lọ pa èèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ kí ni ìṣòro ẹ̀ kí ni ẹni yẹn ṣe fún ẹ o ṣé o mọ bí kí ṣọ̀kan tó ṣe ẹ ṣe o ṣé ti dùn ẹ̀yìn ṣé kò ń ṣe ẹ ni ṣé ọkàn ni mo bá sọ̀rọ̀ ni. ọfíìsà ṣé láti tilẹ̀ tẹ mọ́ àṣìlẹ̀ àbí ó di. kò sódì o ó ń sọ̀rọ̀ o dé ìbáyé yìí ó sọ̀rọ̀ dé ìbáyé ni o. ìwọ dìbọn bí o pocket o dress ọmọ tó lọ carnival no problem sórí ìgbà tí ìyá bá bá ẹ̀ tán sórí ìgbà tí wọ́n bá dì pẹ̀lú ẹ̀ tán wàá rí ìyá wàá pè ní bàbá kò sí problem kò sí wàhálà officer tọ no problem hand over fún officer janet kó ṣe the normal thing fún kó bá mi hand over eh, Eric erìkìnà ẹgbẹ́ tọ́jú lọ tó wa prison ó oh, mọ nǹkan kan ṣá ta ni ẹ́ ṣé gbogbo igun ẹ̀yẹn awalẹ̀ kó o lóògùn jàrọ̀ ni lọ ó ò mọ̀ pé ìjọba ló jókòó síwájú ẹ̀yìn ìjọba amúnimóògùn wo wàá bẹ̀bẹ̀ wàá ké wàá sunkún ikú máa jáde sọ fún jẹ́rẹ̀ kọ́kọ́ dòrí kò dò fún mi náà no no no no take away. hello hello àpàrọ̀ tàti tàti nínú òdu àwọn tó jọkùnrin gan tó sàn gùn jù ẹ lọ wọ́n ká lọ sẹ́yìn wọ́n bẹ̀bẹ̀ wọ́n ké àwẹ̀rọ ṣọkọ fún wọn àwẹ̀rọ ṣọkọ fún wọn ṣọkọ fún wọn mo ti tọ́ àlékè. ọ̀dàgà sí àgàrà kékeré ká máa sí lè gbé ọgbọ́n gbé. èṣù o láàlú alábàbí èṣù láàgìrì ògbò ẹbọ ni wàá rọ̀ bá àdídá ẹbọ ra burúkú ti ń jẹ́ látọ̀ pa ọ̀bẹ́lẹ́kún sunkún kẹrù ọ̀bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàárọ̀ rẹ̀ ń jẹ̀jẹ̀ ọ̀bọ ní mi ṣumí kẹrù ọ̀bọ ní mi oní mi ṣumí láàárọ̀ yẹn ń ṣùkún ó ń lọ láàrin ẹ̀pà àtàrí ẹ̀rí fíefíe ọpẹ́lọpẹ́ gíga tẹ́bọ́rágá èṣù láàlú o ojoojúmọ́ ni mò ń jẹun nígbó oṣó àárọ̀ kùtùkùtù wàyè mi àti àwọn ọ̀yà mi ọ̀ṣàyìmọ̀ fi alájọ́ ń jẹun pọ̀ ibi wo ni mo gbàrò kò tì í ni mò ń sìn lójoojúmọ́ ayé mi ètí rí tó wá lajúlẹ̀ tó jẹ́ káwẹ̀rọ pa mí lọ́mọ ó kọ́ mi lẹ́yìn ọ̀kan ó sọ ògùn náà kan ṣoṣo mi ó jù sómi ó dún kálò èṣù o mo fẹ́ kó gbéra ńlẹ̀ báyìí kó wá lọ rèé kọjú àwẹ̀rọ mo fẹ́ kó máa wọlé lọ́ọ̀kan báyìí kó má délé kó máa wo kó kó má dóko kó tó kòròkò dókòrókò tó bá ń gbẹ̀mí lẹ́nu ẹ̀ àwa wí táì wí wọ́n ní wọ́n fà á lé ìjọba lọ́wọ́ kí n tèmi pẹ̀lú ìjọba mo ṣetán tí wọ́n ṣèdájọ́ lọ́wọ́ ara mi ojú mi wá dojú ẹkún wọn ò gbọ́dọ̀ arínájà ara mi dàrà àwẹ̀ wọn ò gbọ́dọ̀ gbà wá síyán láyé báyìí kó lóde ọ̀run èṣù

ẹ ló kábíyèsí. ẹ káàárọ̀ sà adúpẹ́ lọ́wọ́lọ́wọ́ sà adúpẹ́ ikọ́ kọ̀ ṣẹlẹ̀ tí mo fẹ́ fi tó ilé tì ní sà. wọ́n ń gbọ́ yín. ọmọ tó wà kọ́sọ́dì wa agbẹ̀rọ ó máa kú lóru mọ́jú. what? mi ò gbọ́. ó kú kábíyèsí o. kú sí sẹ́ẹ̀lì. lẹ́nu àná sẹ́ni lè ṣe ṣe ṣe lù ú ni àfọkàn yóò ṣàna òun tẹ ṣe fún wa ní kí lè ṣe fún un. a kò fi síbẹ̀ náà ni ṣùgbọ́n àwọn tọ́jọ wà ń bẹ̀ tí àwọn ẹlẹ́gbẹ́ tọ́jọ wà ní prison wọn ló kọ̀ déédéé pariwo lóru ni ó kọ̀ pariwo látọjú oorun ni mo kàn fáàmù ẹ̀bẹ̀ mo ti bọ́ sí i. kí láti wá sọ fún yàrá kí mo fẹ́ wí. dpo ẹ ṣe dáadáa o ẹ ṣe dáadáa o jàjàjàjà ó dà ah mo ti gbọ́ mo ti gbọ́ wọ́n pè é padà mo ti gbọ́ sẹ́ẹ̀ ó dà ó dà wàhálà ti wà o, kábíyèsí wàhálà wà ó. ìta ló ń ta ni mo sọ fún okun. àwẹ̀rò tí mo ní kí wọ́n wá mú kúrò bí tí wọ́n mú lọ sí police station òun ni DPO pè mí pàwẹ̀rò kú sínú sẹ́yìn. Ah! kábíyèsí o oh, ìkúnlẹ̀ bí a bò. àwẹ̀rọ kù. báwo la ṣe sọ fún ìyá rẹ̀ ah, ìkàyéfì ńlá. Ah! àwẹ̀rọ kù. kí la ti ṣe yìí sí. ohun tá a ṣe kù ẹ sá ní sùúrù fún mi jókòó báyìí díẹ̀. báwo la ṣe sọ fún ìyá rẹ̀ kábíyèsí o ṣé ìjókòó yẹ mí pátá sí báyìí gbèsè òkú ọ̀fọ̀ rèé. ẹ̀wọ̀n sóò ẹ̀wọ̀n sóò. ẹja bọ́ ah, lómi. Arínájà. Àwẹ̀rọ. Arínájà. Babaláwo rẹ̀ wọ̀n gbójú ogbóògùn o. Bẹ́ẹ̀ sì ni oníṣẹ́ rẹ̀ jẹ́. Ó wá yọ mí lẹ́yìn ọrùn báyìí. Ó wọ mí, ó wọ mí dáadáa. Àwẹ̀rọ. Arínájà ṣé wọn mọ̀ wípé àkín pa igun ni àkín jẹ igun àkín fi igun borí ẹ̀mí méje lèmi àwẹ̀rọ ní bẹ́ẹ̀ ni ẹ̀mí kan bá lọ ẹ̀mí kan sì tún dé ikú mi mi ò ní ikú ikú mi àfọ ní àfọlá àfọlá àfọlá àfọlá ọlá ìtẹ́lẹ́yìn ọ̀la bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kú mi àwẹ̀rọ. àbó ìyá wèrè nìyẹn ṣé ó ní ń ta ọ ni ó yẹ kó o ti mọ ọ gbọ́ tàbí kó o ti mọ ọ rí i ipe èmi arínájà irin mi kọjá ẹranko tó kọjá tágbẹ̀ tàkà èmi tí mo lóró tí mo lóró ju ṣákí lọ èmi gbogbo kéré wú àrọ̀ ní jákòtò ògùn dígbò ogun máyà àbó ìyá wèrè ni. tó o rí pé mo dárí kà. ìwọ lẹ́mìí méje kódà kó o ní ẹ̀mí mẹ́rìndínlógún gbogbo ẹ̀ pátá ni wọ́n gbà lọ́wọ́ rẹ tí wọ́n fi kún tèmi tínú bá wá bí mi mo lè ṣetán kí n tún sọ ọ́ dàdó kí n fi ọdún oògùn oògùn mi tún lè kàn sí ni. ẹni rẹ ń pa mí sórí pé mo rẹ́rìí kà ni. Ah àárín ìgbàgbọ́ mo rí àrí ogun. wo mi o rí pé mi náà ń bẹ ọsùnkún ni mò ń sunkún pé o tún fẹ́ túkù rẹ kú ni ní sùúrù mò ń bọ̀ kọ́ bá bí ìyá rẹ rè ìwọ dúró dè mí wọ́n tu ọ̀pá. padà wá hàn yín padà èmi àwẹ̀rọ̀ èmi àwẹ̀rọ̀ obìnrin ni mí obìnrin tẹ̀mí jókòó rí la ojú gbọ́gbọ́ gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ ojú gbẹ́gbọ́kùnrin lọ èmi àwọn ẹ̀rọ kúrò lẹ́ni tó fẹ́ pààyàn tó fẹ́ dá sẹ̀rí àfúnyàn tó wà ní ẹ̀yà ẹ̀jẹ̀ ń wọlé ẹ̀jẹ̀ lọ kó oògùn wá kí n tó dá sẹ̀rí àfúnyàn tèmi jù bẹ́ẹ̀ lọ tó bá wá níbi àrínájà ẹ̀mí rẹ̀ pọ̀ ah! mo lẹ́mi rẹ̀ pọ̀ yéé yéé yéé yéé ẹ̀wọ̀ ah! ẹ̀wọ̀ ajá dúdú ni mí mo ti diwọ̀ àgbò dúdú jìmọ̀nà ni mí mo ti jòògùn òfò ànimí láwùjọ òbí bá a bá pàgbà òbí fún ọ̀ṣà ọ̀tọ̀ láyò tó fò á bọ́lẹ̀ mi bọ́lẹ̀ mi bọ́lẹ̀ mi bọ́lẹ̀ mi bọ́lẹ̀ mi ọ̀nà ọgbà mi. padà mi. sí ọmọ wòyí rà máa ewu kẹrù abilala lẹnu máa fọwọ́ sí ibi odò òkun. àdó méje làdó àwọn ìyá mi àgbàlagbà ló kù fẹ́ ọ̀kọ́nù ọ̀kan sì wọ́n fọ́ àyà ah! mi o. àwẹ̀rọ àwẹ̀rọ mo ti rí ma. àwẹ̀rọ ló fẹ́ dá lóró wọn ah, gbà. ó ti tó lóun ó pàjá ò lè pàjá. ọ̀gọ̀rọ̀ tó lóun ó pàgbò ò lè pàgbò. ìgèdègèdè tó lóun ó pò púkọ orí ilé èkó púpọ̀. ó yá rọ́ mi wọlé rọ́ mi wọlé. Ah, rọ́ mi wọlé. ìdọ́kẹ̀jẹ̀ ló gbọ́ èèyàn wọ́n wọlé dágbé yìí. aládùúgbò ìgbàgbọ́ lẹ́mi. ẹ̀wọ̀n pátápátá ló ní koró ní ọ̀pọ̀lọpọ̀ òjò ní koró ọ̀gbẹ́lẹ̀ mọ̀nàmọ́ná kì í ṣíjú ẹni tí ó fà wù pàtẹ́ ọ̀rọ̀ ìṣíjú ẹlẹ́dùnmá rẹ̀ ọkọ ló ní máa kọ yín lómi náà bò wọ́n ló ní máa bò yín lọ́yà mo máa ráyé bá gúnyán ìdágìrì àtìmọ́ lálẹ́ lẹ́ẹ̀kí tó kó bá tẹ̀lé lókè tẹ̀lé tó máa ń bá tẹ̀lé kíjó máa rà bá ti sọ́ ti gbó ti wà mí ewọ̀ ewọ̀ èmi ti gba kókó lọ́wọ́ kó ti kó lẹ́yìn òkú rẹ̀ Yes! Yes! odó jagun náà ti fi odó òrèrè yọ ìkòkò dẹ́gun ọbẹ̀ títí ìkòkò òrèrè ọbẹ̀ adé jagun oní títí adé òrèrè ọba yẹ. orí ìdí ẹlẹ́dàá mi ò wọ́n bá ti gbọ́mọ pa lọ́wọ́ mi o ojúkọ ẹ̀pọ̀ ojúkọ eré kò ní wájú kò ní lẹ́yìn àwọn ẹ̀rọ mo sì kìlọ̀ títí títí kò gbọ́ ooo <laughs> àwọn ẹ̀rọ mọ̀ ti fi mí lẹ̀ lọ. àǹtí mi igbe yìí pọ̀ ju o aló ti tó ṣé ó possible ni kí wọ́n mọ̀ mọ́ lánàá wọ́n ló ti kú lẹ́nìí àǹtí mi kò possible kò lè pọ́sibú. èmi ò máa rí bẹ́ẹ̀ kábíyèsí ìlú ló ránṣẹ́ wá o mo gbé o àfipàtà pọ̀ mọ́ ìmọ̀ tó. ìjọgbọ́n. ó rọ́kọ mi ọmọ oníyàwó mi bí ọmọ arọ́jú jàbí ògiri gbígbẹ ọ̀bẹ nìkan jàfọ́gún gbogbo lé lójú ó sì tún wá farahàn mí ó ti tún fọ̀rẹ́ pé ó ti kú eh, ó tún wá farahàn mí ni àwọn ẹ̀rọ kò yẹ ó fi mí lé báyìí ìyá yìí pọ̀. ìyá mi wọn wá farahàn yín wọn ò kú ṣé ẹ mọ̀ wípé ó dẹ̀yìn òṣùgbó ká tó gbóko ẹ̀dán ni. ìyá wẹ̀rù síbí ìyá mi kékeré ni hm? ìyá mi ẹ wò báyìí ìyá mi sọkùnrin ọkọ ọkọ mi ìyá mi ló kọ ló kú. mo kú ọmọ wa kò lè kú ah, kò kú ní àti bàbá kò lè kú lọ́dẹ pa kò lè kú. ọmọ ọwọ́ ìkú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ ìkú lójú ẹsẹ̀. bọ́ọ̀ wa ló ṣe jáde. Ah, ah báwo ló ṣe jáde ńbẹ̀ yẹn. ẹ mọ owó mọ mi kékeré àwọn ọlọ́pàá òun lọ́pọlọ bẹ́ẹ̀ sì ni orí wọn ò burú àbẹ́ rò pé torí pé wọn sọ dúdú inú wọn dúdú hmm, wọn ní làákàyè nígbà mọ̀ pé àwẹ̀ rò wọn ò jẹ̀bi ẹ̀sùn tó fi kàn mí wọ́n sì ní mọ́ ọ lọ. Ah, ṣé ni kó mọ̀ bí o ṣe ń kárí ọkọ mi orí nǹkan báyìí mo dúpẹ́. filaida ah, ah. bàtẹ́dà. Ah, mọ́ mi kékeré ẹ sì mọ́ ń kàwé àkàwé rẹ̀yìn báyìí ná ṣé ẹ rí inú mi dùn torí pé látànà báyìí mo ti fojú kán ní ìyàwó ẹ̀rọ hmm, mo wá wò pé ṣe rí bọ̀wọ́ mi n ò gbà kódà pàtẹ́sẹ̀ mi n ò gbọ́ fìdórí mi gan an ò dúró gbà oh, mo bá ní ẹwọ́ ojú mọ̀ bọ̀ àrò ìyàwó ẹ̀rọ ń sọ mí ẹyin wọ yẹn wọn dá gbogbo ohun tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ padà ṣé bí wọ́n bá gba nǹkan lọ́wọ́ èèyàn níta ọlọ́pàá wọ́n bá filẹ̀ bí wọ́n dá gbogbo nǹkan rẹ̀ padà ni. àǹtí mi yẹn fìyẹn lẹ̀. Ah. bẹ́ẹ̀ni ṣe mọ̀ pé àbúrò yín ọrùn ìgboro làwọn ń gbé ojú wọn sì là ọ̀rọ̀ ń yà wọn ju ó fẹ́ yé wọn gan ju ìyáwó ẹ̀rọ lọ ìyáwó ẹ̀rọ ṣe wá rí tí mo ṣe wá wà yìí kí n mọ̀ fún yín ṣe rí odò okùn mi ń wọ́n oúnjẹ ìyáwó ẹ̀rọ ọ jẹun. èsì mọ̀ wípé ọwọ́ yín ni mo ń dùn lọ́bẹ̀. ọbẹ̀ ah, ni. ẹ̀yin ò ń lo pọ́ọ̀tù kòkò lẹ́ mọ́ ń lò tẹ́pẹ́tẹ́ bá sọ kalẹ̀ báyìí yóò tún mọ̀ sọ yóò tún mọ̀ sọ yóò tún mọ̀ sọ yàwó ẹ̀rọ ẹ̀ ní sórí igbó ẹ̀dàpọ̀ ẹ̀ bá ń ro fọ. ẹ bá ń ro bẹ́ẹ̀ bá ń fa ọmọ lásì. ẹ̀fọ́ ríro hmm. àtàmàlà lọ́ba tán ó yá bèè bá ń dáná. ẹ bá ń dáná lẹ ọkọ mi pẹ̀lẹ́. Ah, ẹ dákun n mi rí òun ròyìn tí bá délé yàwó rẹ̀ yìí nìkan mọ́ ìròyìn fún ah! sí tẹ́ ẹ bá débẹ̀ o àwọn ọlọ́pàá àwọn fẹlẹ́ ojú wọn ti bí iná hmm? wọ́n ti báyìí. èèyàn lóye kàbíyèsí o ọmọ tí ó kù yìí ó ní mò ń wò pé a lè mọ owó bẹ́ẹ̀ o ẹ jẹ́ á wá nǹkan kan ṣe fún un ká fi lè rọ lọ́kàn ká fi lè dùn nínú torí ẹni bá sọmọ nù nǹkan ńlá ni ọlọ́mọ jẹ́ kí ibi kan wá kílẹ̀ rò máa yìí ṣe fún. kábíyèsí kẹ́ẹ̀dẹ̀ máa wo àwọn òróró lọ ń tẹ́ wí yo ọkàn wọn ti ẹ̀ gbabẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ti sọ yìí ah ó mọ́gbọ́n wá gan-an kábíyèsí ó mọ́gbọ́n wá gan-an àbí. kábíyèsí níwọ̀n ìgbà tó jẹ́ wípé ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ ọmọ ìlú yìí ni ẹ̀tọ́ sì ni fún ìlú láti ṣe nǹkan fún ìyá rẹ̀ èmi wá ń rò pé a ṣe fún ìyá rẹ̀ lówó àbí kí lè rí sí. kábíyèsí ẹ̀yọ́ mi kábíyèsí ọ kábíyèsí àṣàlù mi kábíyèsí ọ. ṣé sùúrù. ta lárábìnrin. ìyàwó arínájà ni ní kábíyèsí. ìyàwó arínájà kí ló ṣe ọ́ tó ń fi. Ah, kábíyèsí àwọn èrò ti pa mí lọ́kàn o. farabalẹ̀ o ṣé o mọ tó ń wí. bẹ́ẹ̀ni ṣé kò sì sí tó ṣe ọ́. <laughs> láwọ̀ ẹ̀rọ tá a sì sọ̀rọ̀ ń pa ẹ̀kọ́ tí ó ti kú tá à ń ronú bá ti fún ìyá rẹ̀ ní nǹkan tá ò fi rọ̀ lọ́kàn ó ló sọ pé wàá fọkàn rẹ̀. kábíyèsí níṣojú mi báyìí làwọn èrò ṣe pa mí lọ́kàn kábíyèsí. sọ́kọ rẹ̀ wà lójú oorun ni àbóhùn àti ẹ̀jọ́ ríra ó pa ah, lójú ayé ni kábíyèsí o. tó bá rí bẹ́ẹ̀ wọ́n ní gan ni a fi di ìròyìn ò táfojúbà ẹ wo ìròyìn ni tí wọ́n gbọ́ lẹ́nu arábìnrin hmm. ẹ jẹ́ àfojú ara wa débẹ̀ ká mọ̀ tí ń ṣẹlẹ̀ ẹ̀yin olóyè ẹ dákun ẹ tẹ̀lé arábìnrin ká mọ̀ tó ń ṣẹlẹ̀ gangan. àṣẹwájú bàbá kẹgúngún náà ṣe kún ẹkún tí ẹ pẹ́ wúlewúde pa wúlewúle pé ẹ kó mọ ẹ mọ oko ìjọgbọ́n obìnrin wàwá wọ́wọ́ obìnrin wọ́wọ́ wàwá obìnrin takuntakun obìnrin gírí pàápà wúlewúde pa wúlewúle pé ẹni kọ̀wé roko ìjọgbọ́n wọn lè bọ̀ lẹ́yìn wọn. èèmọ̀ rẹ o. kọ́lé mi kọ́lé mi. èèmọ̀ ah. rẹ o kódà ó le ju èèmọ̀ lọ ṣé bí mo rò pé àwọn ọlọ́pàá wọ́n ní àwẹ̀rù ti kú àwẹ̀rù ti kú. ṣé bí àwọn ọlọ́pàá fi fọ́tò rẹ̀ wọ̀n mí lórí ẹ̀rọ alágbèéká wọn. bẹ́ẹ̀ ni o. ẹ wo bàbá olóye gbogbo tó ń sọ látẹ̀kọ́ yìí kò yé mi. èmi dọ̀kọ̀ ẹ bá wọ̀ pé bá mi jí ẹ bá mi jí ẹ dọ̀kù. wo wo fọkàn rẹ balẹ̀ bọ́rọ̀ bá rí báyìí ṣíṣe kù o ìta ṣe kù kí la ṣe báyìí. ẹ ni mo ń wò fín ni amúntàṣe. ẹ bá mi wò fín ẹ dákun ẹ bá mi wò fín ọ ẹ bá mi wo fi jọ́ tó máa ń bọ̀ báyìí, wọ́n máa báyìí, tó máa ń lọ báyìí, wọ́n máa báyìí. Kí ló dé? àwọn náà wò kó máa yírùn láì ṣe pé yírùn yírùn mú ẹ agbára ló pọ̀ tó yẹn kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sí kò sẹ́ni tó lè bú kò sẹ́ni tó lè bá jà ò ló ní tìjú. kó kí òkú kan wà kí ọ̀fẹ́ náà jọ̀gbọ̀n ṣáá gbogbo aráàlú kọ́ rí ẹ tó ń bọ̀ báyìí wọ́n máa fèrè sí ni kí ló fẹ́ mú nínú ìdàgídíjọ̀gbọ̀n ẹ́ tó kọ̀ déédéé burú ṣá. Ah, ẹ rí i pé ó gba àwọn tó ń sọ̀rọ̀ mi o ẹ rí i pé wọ́n kọjá àyè wọn wọ́n sẹ̀mí mo sì nà wọ́n lẹ́gbàá mo sì bọ́ wí ojú bá lọ. ní àwọn ẹni tó bá fẹ́ mi ni wọ́n fẹ́ ẹni tí ò bá sì fẹ́ mi wọ́n á sì dùn. bọ́láńdì ọ̀hún tó bá sì kọjá àyè wọn mo sì là wọ́n dì í ẹni bá sẹ̀ mi mo bó sì mọ́ tẹ̀lé òwe Yorùbá ìjọ̀gbọ́n ni mí bẹ́ẹ̀ bá sì tọ́ mi wò nífà n ò kọjá àyè mi ìyá wa. ṣé wọn náà ò rí i pé nínú ìlú yìí báyìí kò sẹ́ni tó lè fẹ́ níyàwó ah. kò sẹ́ni tó lè fẹ́ níyàwó torí bọ́ bá mú ẹ débì kan nílùú yìí sìn kò sí ìdílé kan tó fẹ́ gbà ìsinú ilé wọn ṣé ìgbà tó wá da nìyẹn ní obìnrin. yàwá yàwá ẹni bá nífẹ̀ẹ́ mi wọn ò nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tí ò sì nífẹ̀ẹ́ mi máa sì ní òun lọ torí òwe yorùbá ni mo ń tẹ̀lé. yàwá akọni ni mí ìjọ̀gbọ́n ni mí akọni tó san ogun tó kàǹkà òun ló lè gbẹ́rù èmi àwẹ̀rọ ẹni tí ò bá sakọni ò lè fẹ́rù mi. ó sì bọ́ wo abiyamọ ni mí torí ẹ̀ mo ṣe ní kí n wá sọ tẹnu mi ṣó yí ẹ torí bá a wí àákù bá a wí ọ̀run là ń lọ àmọ́ yíwà padà obìnrin nìyẹn ìwà tó ń wù yóò dáa fún ẹ ire o. ọkùnrin tó bá tóbi tó bá kàǹkà yóò fẹ́ wú èmi yóò fẹ́ awọ ẹ̀rọ akọni ní òpá akọni akọni ní òfẹ́ mi ọjọ́ ìbátan akọni lè fẹ́ mi. ìyáálé ìmáàkì mi máàkì mi jọ̀tún ọlọ́run ìwọ ni mo dúró dè ń ṣé wàá sọ pé o rí mi lẹ́ẹ̀kan gbà tí mo kọjá lára àwọ̀ àtàwẹ̀rẹ̀ tó ń bá sọ̀rọ̀. ṣé o lẹ́sẹ̀kẹsẹ̀ o ò dẹ̀ mọ o ò mọ tí mò ń fara sọ pé ibi tó dúró sin ara ni mi pé ó ṣe máa dúró ti irú ẹ̀ ṣé dandan ni pé mo níyàwó ṣé ti bá ti níyàwó ṣé mo ní problem ni ṣé ó nídìí kó wá fa ẹ̀jẹ̀ ruru fún mi ṣé mi nìkan ni mo níyàwó ládùúgbò nítorí ọlọ́run kí lẹ̀ ṣẹ̀ mi. ọmọ ọtẹ́ sọ yóò ti yé mi rárá. ok ok nígbà tó mọrú ọmọ tí àwẹ̀rò jẹ́ nínú ìlú yìí kí ni rísìn tó fi láti ẹ̀ ti kọ́kọ́ dúró tì í àwẹ̀rò tí wàá ṣe ẹ̀jọ́ ń sọ̀rọ̀ ṣó o mọ iye tó ti kọjá láyé tó ti rí ẹ pé à ah, ìyá níyì náà ó ní nǹkan kan pẹ̀lú ọmọbìnrin láti bẹ̀ lọ àwa sọ ẹ́ di sista a máa wọnú ilé wa àìjọ máa ṣe àwa dá wa lálẹ́ tó dé máa di tèmi létà bá lè ṣe báyìí ẹ kí wọ́n ọjọ́ iwájú ni. àgbàlagbà dé níyìn o. mo mọ fún ara mi. nǹkan tí mò ń ṣe tí mò ń bá ọmọ yẹn sọ ẹ̀yin ló yẹ kẹ́ máa ṣe ọmọ tí ò ṣe nǹkan tó dáa tí gbogbo aráàlú ń sá fún ẹ jẹ́ ká bá a sọ̀rọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa kó lè mọ̀ bóyá ọpọlọ ti sí ẹ ò sọ fún pé nǹkan tó ń ṣe ò dáa ṣé ibo ló ti wá burú nǹkan tí mo ṣe yẹn. ó burú gan ibi tó ti burú jù ni pé ìwọ kọ́ ló bí o láwọn ọmọ tiẹ̀ tó mójútó tó ń bẹ etọ́ àwọn eléyìí ọlọ́lọ́mọ bí táwọn pé ètí ẹlọ́rìn tó ti lọ gbé irun bí àwọn gan wọn ti bá sọ̀rọ̀sọ̀rọ̀ kò gbọ́ wọ́n ti kọ́lẹ̀ so ọmọ tọ́lọ́mọ ti kọ́lẹ̀ ìyá ní ìrìnwó gbé ìwà wò pé òtún ọmọ tó fẹ́ máa tọ́ àbẹ̀. ẹ jọ nítorí Ọlọ́run mi ráyè tèmi. owó ráyè tèmi ikú ráyè tèmi. ok ok nice one. náà kọ́kọ́ náà òun ṣe wá sọ pé òun ráyè tèmi ìyá níyì òun ráyè tèmi ah, well done well done well done well done well done well done well done ah. hmm, bí mo ti bẹ̀rẹ̀. Hmm, tó o bá ráyè tèmi èmi ráyè tiẹ̀. wo àwọn méjì tó ń sọ yìí ṣó mọ. bẹ́ẹ̀ ni sà. Hmm báwo náà jẹ́ sẹ́. ìtìrí sọ̀rọ̀ tí wọ́n pè mí ní boyfriend ẹ̀ náà. báwo ló ṣe jẹ báwo ló ṣe jẹ sí. èmi tí mo sanwó ilé ẹ mo sanwó skul ẹ ẹ. bàbá bèbí náà sanwó ilé mo sanwó skul ṣé wọn àìmí. ṣé lóòótọ́ ni ó ń sanwó ilé ẹ ló dẹ̀ sanwó skul ẹ ṣé lóòótọ́ ni òun náà tún sanwó ilé ló sanwó sukú ẹ̀ ó sọ̀rọ̀ ẹ̀ dàdán tó dorí kodò tó já sí pé òótọ́ ni nǹkan tó sọ jọ kí lè rí ẹ nínú kó mú orí àwọn ọkùnrin géńdé méjì báyìí kò fi gbára wọn kó mú orí àgbò méjì kò fi gbára wọn dúró náà ló máa ń ṣẹ̀yìn obìnrin tẹ̀ ní tẹ́lọ́rùn ló ṣe tẹ̀ ní tẹ́lọ́rùn bọ́n ṣe ń sọ̀rọ̀ yìí bọ́n ṣe dúró yarí bọ́n ṣe rí gbogbo nǹkan tó fẹ́ bọ́ fún ẹ níwọ̀n bàtàgbàrà wa kà kírísítẹ̀ ní tẹ̀lọ́run kẹ́ẹ́ sójú kan tẹ́ máa fò kiri ẹgbà bí ẹgbà bí ẹgbà bí ẹgbà bí ẹbí ń ṣera yín ni kò jẹ́ sípà méjì ní ìkànnì mo máa gbà lọ́wọ́ ẹ̀ àwọn míì wà tó máa máa gorí ẹ̀ kí ló fẹ́ fi lọ́mọ lọ́wọ́ tó bá ti padà wá má rè ṣé kan tó dáa fòbí fòbí omi omi kò sí sẹ́ǹsì ń bẹ̀ tí báyìí pé àwọn méjì náà jẹ́ni tó ní làkàyè ní ìwọ̀nba tó lọ fún wọn tó ti wájà tó ti bàjẹ́ àmọ́ ìkéjì tá a máa ń ṣẹ́tù tíbi tún máa lọ pa àwọn ọ̀rẹ́ tó máa pọ̀ tó máa pọ̀ tó máa dìjà àdúgbò tó máa dìjà gbogbo ẹ̀ síra wọn lórí obìnrin ṣé báyìí tó ti kú lórí irú wà rádaràda tó ti wù ni. abẹ́kọ̀. ẹ̀yin náà ẹ mú torí obìnrin ẹ bẹ̀rẹ̀ sí jà ṣé ẹ ti gbàgbé kí ẹ tó bá torí ẹ lẹ́kọ̀ọ́ igba gba obìnrin máa tọ̀ sáré ẹ ti ṣe ẹ ti rí ìwọ́n fẹ́ báyìí ṣé ti rí ní o lè sọ̀rọ̀ tó wọlé bí àdóyìn. This is terrible. Irú òkè lè lè báyìí. Irú orin wo là ń kọ sírú nǹkan báyìí? Ẹni ti kú tí wọ́n sọ pé ó tún ń sọ̀rọ̀ káàkiri. Ṣé ká sọ pé àkúdà àyà làwọn ẹ̀rọ ni? Àbúrò èèyàn ló jẹ́? ẹyin bó bá tiẹ̀ wá jẹ́ pé àkúdà àyà ni ṣé bó yẹ kó jagun lọ síwájú ni ṣé bó yẹ kó rìnà tèfètèfè kó òǹbi tá a wà ni èyí tó sì dálẹ̀ tó sì ń bí gbogbo òòlù nú tó pa ọmọ arínájà tá ò tí ì mọbi tá a máa yanjú ẹ̀ sí ó tún wá ń pa àwọn èèyàn káàkiri nínú òòlù. kábíyèsí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ àfi bí ìgbà tí asosini lẹ́nu tá a tó buyọ̀ sí kódà èmi gan ò gbọ́rú ẹ̀ rí ẹni tó ti kú kó tó wá máa tún sọ̀rọ̀ bí agbọ́n nínú ìlú. Ah. ẹ̀lú kábíyèsí. ẹ̀lú dpo ẹlẹ́bọ lẹ́rù o ẹ lẹ́bọ lẹ́rù kẹ̀. àlọ́wọ́ yín ò mọ́ ẹ̀yin fúnra yín ni kẹ́ ẹ ṣàlàyé ohun tọ́wọ́ yín ò fi mọ̀ nbẹ́yìn lẹ pè mí tẹ́ ẹ jẹ́ kí n mọ̀ pé àwẹ̀rò kú sínú sẹ́ẹ̀lì. ilé parọ́ fún kábíyèsí èmi fúnra mi confirm tí mo lè ṣe ìpúfẹ̀ sí. àwẹ̀rò tẹ́ ẹ ló kú òun ló ṣòro káàkiri gbogbo ìlú yìí ó tún ti pààyàn mí o àwẹ̀rò ti ti lókùú lọ́rùn lóòótọ́ ńgbà tó kú a rí àpẹẹrẹ ń pokú àbọ̀rọ̀ yóò wá yé mi mọ́ o ṣé kìí ṣe pé ń díbọ́n fún mi. ọlọ́run kábíyèsí ò lè possible ẹ ti wọ̀ mí lánàá kó tó dèdè so irú nǹkan bẹ́ẹ̀ ò lè ṣẹlẹ̀ bí ṣe jẹ́ ń bá ń ṣiṣẹ́. àbíbò lẹni tó kú yóò ṣe tún máa pààyàn káàkiri gbogbo olú. ok all right sir ẹ mọ ohun tí mi fẹ́ sọ sir tí wàá kí bẹ́ẹ̀ náà lò wí màá ní káwọn officers mi wá sí ọ̀dọ̀ yín wọ́n á lọ lé wọ́n á make sure pé wọ́n ṣe the proper thing láti ṣe wọ́n á ṣe investigation lọ́tún lọ́sì. ẹ lọ wá díẹ̀ gbogbo bí ẹ bá fẹ́ lọ kẹ́ ẹ lọ ń bọ́ nílé ìyá ń bọ́ fúnra rẹ̀ wà bẹ́ẹ̀ mo fún yín láṣẹ lọ ẹ mọ̀ ṣe kábíyèsí mi ibi ẹ bá fẹ́ lọ kẹ́ ẹ lọ sáàmù owó tọmọ yóò fi dàlúrú mọ́ wa lórí ni. ọ̀dà hmm. ah, mo gbọ́ mo gbọ́. all right sir no problem. èmi eh, náà àdọ́dọ̀ yín rọ̀lẹ́ all right. fúnra ara yín sọ fún mi pé ọmọ yi ti kú ẹ̀yin lẹ sẹ́ǹdì gbogbo ohun sẹ́ǹdì sí wa tẹ́ ká ti kú ṣé ẹ̀pá ni wọ́n pa ni wọ́n láwọn ò ni wọ́n káàkiri ọ̀rọ̀ ó tún ti pẹ́ lòmí o. Ah. now ẹ̀yin ọkọ ìyàwó. ọ̀rọ̀ ló délé yìí sí ṣé ẹnìkan máa má pa báyìí ẹnìkan máa mú kan torí kò yẹ kí ni ká ṣe sọ̀rọ̀ yìí. mo jẹ mo ní dírẹ́sì mọ̀ mo ti fílẹ̀ kó máa lọ mo ti fóun mo lè máa. ọ̀la òun ló fẹ́ àbí. kó máa bá tiẹ̀ lọ. ṣòro ayé ẹ lóde wọ́n rè now owó school owó ilé owó oúnjẹ bó fẹ́ wá sí. well no problem mo mọ ọwọ́ ẹ̀yin obìnrin tẹ́ ẹ máa ń wù àbáyé ẹ tún wá síbòmí ni ṣùgbọ́n ọlọ́mọ ayẹ kò bu ẹ lọ́wọ́. mi ìfẹ́ jà láàrin méjì ọkùnrin gbọ́dọ̀ máa ọkùnrin gbọ́dọ̀ máa jà lórí obìnrin ẹgbẹ́ fáìn náà bí ẹ bá ń lọ. Ah, <laughs> ẹ̀wọ́n lọ́ọ́ máa lọ tiẹ̀. ẹjọ́ ah, ṣèjọ́ kan lò tán. mi ò gbọ́ kọ́ lọ tán ó mọ̀ pé wà wẹ́rẹ́ ló wù ó mọ̀ pé wà tí ò dáa ni kọ́ lọ tán. ìjọgbọ́n. ẹ̀yin wá rí ẹjọ́ àwẹ̀wẹ̀ ni wọ́n á fi sùn yìí mo mọ̀ pé ẹ̀yin lẹ mọ̀ tẹ́ ṣe máa ń bá sọ̀rọ̀ dáadáa ọlọ́rọ̀ ilẹ̀ yín méjèèjì. kí ló ṣe. ẹ lè ìmájì kan tí Awero ṣe Awero ló ń bá àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ìlú ló ń bá wọn jà ah! ẹ wo tó bá ń ṣe sí everybody kó má ṣe sí sàkání wa o ẹ bá mi kìlọ̀ fún o. ọ̀rọ̀ ọmọ náà ti sún mi lẹ́ni lẹ́ni ni mo ẹ̀ṣẹ̀ bá sọ̀rọ̀ gbogbo nǹkan tó ń ṣe yìí kò lè pì ẹ́ gbogbo aráàlú ló ti sá fún ẹ tán bí ẹ bá wọn yàn ọjà èyí ni mo ẹ̀ṣẹ̀ bá sọ̀rọ̀ ẹ wo àdúrà ni kẹ́ máa gbà fún bẹ́ẹ̀ ni. ẹ bá sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ ẹ bá sọ̀rọ̀ dáadáa. ok ok mo ti gbọ́ yín o. Ah, àwẹ̀rò òun ló fẹ́ kí ìbàtọ́ kọ́ mí kẹ́yìn síra wa báyìí nítorí ọlọ́run. wo ọmọ ọlọ́mọ ò lè wá pẹ̀yà oníyà kí ló dé mi ò lọ bí tí mò ń èyí ò dá. àwẹ̀rọ obìnrin. wòye àwo ń bọ̀ nígbàlẹ̀ àwòrè o àwòrè o àwòrè àwo ń bọ̀ nígbàlẹ̀ àwòrè o àwòrè o àwòrè o ọ̀daràn kì í dábẹ́bẹ́ àrùn ọ̀pẹ̀ ìhàwá ó kọ̀rọ̀ ìwòsàn. ó ní kẹ́nikẹ́ni ó má ṣe rọ́dà kẹ́rẹ́kẹ́rẹ́ lára òun adíbábọ̀ olóògbòǹgbòdù tí í ṣọlọ́jà láwùjọ àwọ níjọ́ tó ń lọ sí kó àwọn lẹ́pàá òkun ìlàjì ọ̀sà àwọn odò olóògbòǹgbòdù àwọn jáwó lọ. àwọn èrò àwo ń bọ̀ I will, ewu àwo ewu àwo I will ń bọ̀ nígbàlẹ̀ àwo ọ̀dá àwọn ìjáfẹ́fẹ́ awo lọ́nà ọ̀pẹ̀ rárá ó kọ̀rọ̀ wọ̀ sí ó ní kẹ́nikẹ́ni ó má ṣe sọ́gbà kẹ́rẹ́kẹ́rẹ́ kẹ́rẹ́ lára òun adéwàbọ̀rìṣà lọ́ọ̀ṣẹ̀ rẹ̀ màgò níjọ́ tó ń lọ sìnkú àwọn olẹ́pàá odò tani tani àtágbé ìkàmdù tani àtàlà bóyin bá tani àrórò yín. ọ̀dà àwọn ìdáfẹ́fẹ́ ikú ọ̀dà àwọn ìdáfẹ́fẹ́ awolọ̀nà ọ̀pẹ̀ rárá ó kọ̀rọ̀ ìwọ̀tì ó ní kẹ́nikẹ́ni ó má ṣe sọ́gbà kẹ́rẹ́kẹ́rẹ́ lára òun tani pẹ́pẹ́ tani àtágbé ìkàmdù tani àtàlà bóyin bá tani àrórò yín arínájà bí òjò arínájà bí òjò. arínájà bí òjò awo ló ń perí awo jẹ́ kórúkọ rẹ̀ rò ọ́ ẹni tó pa á kó lọ mú kúrò lórílẹ̀ Ifẹ̀ ní kíákíá báyìí kán lè wé iná jọmọ wàrà lọ́mọdé tó kó èsì bọ̀ tẹkún tẹ̀jẹ̀ báyìí ńlá bá gboko làbẹ́ làbẹ́ tálá ṣàṣà ó yá gbéra ó tọ́ fi jàre àgbẹ̀dẹ̀ panọ́nù kọ́ ṣá wọn yánmọ́yánmọ́ ó yá ò gbé gbirigbiri àwo kì í ṣọ̀fọ̀ àwo kì í sunkún àwo. ẹ tó bá ká níyàwó tí ò fi tàwo ṣe ń kọ́. ariwo aṣọ ẹkún aṣọ irú ẹni bẹ́ẹ̀ lẹ́nu ẹni àkọlẹ̀ bò. ìjọgbọ́n. àwẹ̀rọ obìnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó bá kìjà fún ẹni wẹ́. mo fẹ́ rí ẹ àbẹ́mi. ìwọ ni. tí ò sí. kó wá wá sí náà ni torí tí ò bá nídìí iṣẹ́ kan déédéé iṣẹ́ wọ́n á mi sí ẹ̀. bínú n fẹ́ bínú má bínú wọ́n sì jọgbọ̀n má bínú wọ́n sì jọgbọ̀n wọ́n rí ọ sí mi. èmi àwẹ̀rọ kúrò lẹ́ni tó lè fi júùjù bò lójú kásọ lójú jẹun rí ọ. ló sọ náà ah, ah. mo wí ìsìnkú ọ̀hún. àrínájà kí ni mọ́ ń sàwọn èèyàn wa báyìí ṣé bó yẹ kó o sùn kó o rẹjú ni ta ni tí wọ́n á rán ọ níṣẹ́ ẹdẹ tòrutòru. <coughs> àwẹ̀rọ ṣé o mọ̀ pé iṣẹ́ tá a fi rán òun ni kó jẹ bọ́ iṣẹ́ tá a fi rán ni kó jòkó èèyàn iṣẹ́ tá a fi rìn mí ni pé kí n wá pa ọ́ mo sì ṣetán láti pa ọ́ nítorí pé iṣẹ́ tá a bá rán kò ní jẹ́ fẹ́yẹ èyí tá a bá rán fà ní jẹ́ fámọ̀tẹ́kùn ẹ̀mí rẹ̀ ṣetán láti bọ́mọ lọ́wọ́ lónìí. padà padà èmi ò ní kúkú kankan á kú ikú mi àfọlá àfọlá mi ò lójú ẹkún bẹ́ẹ̀ sì ni wọn ò nẹ́rẹ̀ kí o ṣe ìsìnkú ọ̀run ẹpẹ̀yìn dáa. Hmm, ikú mi àfọlá àfọlá àfọlá àfọlá n ò ní kú n ò ní rùn n ò ní fi aṣọ bora bí aṣọ gbogbo ẹ̀yin tá à ń wò mí gbogbo àníwọ náà ò ní kú ò ní rùn ò ní filẹ̀ bora bí aṣọ ah. hmm, bẹ́ẹ̀ ni. ọ̀ṣáká lorúkọ tá a pegun ẹ̀dà yọ̀yọ̀ lorúkọ tá a pẹ̀jẹ̀ ọ̀sápòkè sápòdò lorúkọ tá a pèwọ̀ ẹ̀mí awé obì kan ṣo ni wọ́n ń jẹ lájùlé ọ̀run àwẹ̀rọ wà á gbéra báyìí kó lọ rèé jáwé òbí kan ṣo lóde ọ. padà òdì àdáni padà àwọn tó ń ránṣẹ́ fẹ́ kó tú kúkú ní bẹ́ẹ̀ ni wọn ò sì ní pọ̀ torí pàánù mi pọ̀ mi fẹ́ pàṣípò ọ̀run lẹ́ẹ̀mejì mo sì rí wípé ò níṣẹ́ ò níṣẹ́ mo ò pèsè rán iṣẹ́ tó rán ò lè jẹ́ ó wá ṣe mí láàánú àwẹ̀rọ àwẹ̀rọ ẹ̀sọ̀ ẹ̀sọ̀ ẹ̀sọ̀ ń sì yọ̀gbọ̀ ń sì yọ̀gbọ̀ ẹ̀sọ̀ ó wá ṣe mí láàánú ó dùn mí pé wọn ò sí lágbègbè mi wọn ah! dùn mí o wọn ò sí láàfin mi wọn ò sí ń kàábà mi wọn ò sí níbùsọ̀ mi wọn ò sí níbùjọkọ̀ mi ibi tó bá mi ó dùn mí kò ń ṣe lé ìyá àwẹ̀rọ ká ní ilé ìyá àwẹ̀rọ ni wọn ò bá ní ọpọ́n mi kó lagi bẹ́ẹ̀ ni wọn ò bá ní ogún yán ọmọ dùn mí àmọ́ àwọn tó wà lẹ́yìn náà máa ń kí mi wọ́n máa ń ṣàwẹ̀rọ wọ́n máa ń kí mi wọ́n máa ń kí mi pẹ̀lẹ́ wọ́n máa ń kí mi dákun hmm, tí n bá ní o bá wọn ṣiṣẹ́ hàn yín náà kò lè torí wọn ò fẹ́ pa ọ́ àánú mi pọ̀ àwẹ̀rọ mọ̀ láàánú àánú rẹ pọ̀ wọ́n wọ̀ hàn èèyàn dáadáa ni wọ́n sí mi èèyàn dáadáa ni wọ́n sí mi hmm, èèyàn dáadáa ni wọ́n ẹni ọmọ bínú àwọn ẹ̀rọ ọmọ bínú mo sì dọ̀gbọ̀n mo sì dọ̀gbọ̀n inú ìbá ti ń yún mi ti ń yún mi ìbínú dẹnu ìbínú dẹnu wọn sì fẹ́ bínú wọn fẹ́ bínú síkú síkú ọ̀run wọn fẹ́ tún pa arínájà ìdá ahun la fi ń pa ahun inú mi sì dùn pé o mú dà tó fi para rẹ dání wọn bọ ń fẹ́ pọ́ wá wọlé yìí yẹn dáadáa ni wọ́n sí mi ọmọ kí mi mo fẹ́ jó o bá wọn roko Hmm. àgbègbè wọn kún mo fẹ́ jó oró tó o bá ro tán tó o bá ro tán kó o bó o bá kó tán gbà tó oògùn àwọn ìbílẹ̀ tó bá wà láti ti fin fin kó tó bí kó tó bí òṣùpá bí ogún àbọ̀gbọ̀n kó tó wù tó bá wọn ṣe tó o bá ro tán kó o sọ fáwọn tán gbé sẹ́rọ̀ ọ́ pé kó wá mi délé kò bá mi àrùn wá mi délé kò bá mi gbogbo tó bá ní kú ló kú ni. àwẹ̀ rogin lọ rèé roko mo wà lóde ayé gan wọn ò roko wọn kú tó o tún wá ní lọ rèé roko ẹlẹ́dàá mi mà ṣàánú mi. Wow. Oh oh, baby, for what? Ah, gbàgìjà fanẹwé ọ̀gbẹ́ni kọjá àfọwọ́gbà gbogbo ṣe ká rí ẹ̀dá náà kú kì í ṣẹ̀rù ọmọdé àwẹ̀rọ ìjàngbọ̀n èṣù ìjàngbọ̀n dé ìjàngbọ̀n sọ ìjàngbọ̀n ìsìyà sọ nsẹ̀gàgbọ́n nàgà kíkẹ́gbọ́n lóògbà gbọ̀ngàn kìtìkẹ́gbọ̀n kọ̀wọ́ ṣùgbọ́n rẹ̀ lóòdò. lásán lé o. hello ẹ ká sọ o. ẹ ká sọ o. ọ̀rọ̀ ẹ̀ mà. alẹ́ bèrè o. ẹ ò mà. o. ọ̀rọ̀ mà. ẹ ká sọ o. láti bó ṣé a fẹ́ ra. adúgbò. Um, láti àgọ́ ọlọ́pàá ni. ṣé o sì. ẹ jọ um, fẹ́ẹ́ bèrè ọmọ ìgbà yẹn. àwẹ̀rọ kí ló ṣẹlẹ̀. mi ò sí ọ̀la ọkàn mi bèrè àwọn bí ìkọ́lẹ̀ ní àgọ́ wa ní kó dẹ̀ máa padà wọ́n rí wọ́tí. yóò padà dé láìpẹ́. lágbára ọlọ́run. olódìde ti ń lọ láàrin yín yìí òun bò lo olùkọ ìdíran òun ló ń lọ òun ló ń lọ. ebi òkè anybody ń bá yìí ló kọjá ń bá yìí. wọ́n wọ́ òun ló ń lọ òun ló ń lọ awẹ́rọ ẹ pé yóò dáhùn. ẹ ẹ ẹ boys ṣe ẹ̀rẹ́ níbọ̀ tó kọjá mẹ́rin sí láàrin wa. ààrẹ níbọ̀ di. ẹ wọ ìyẹn ṣe ẹ̀kọ́ lọ́lọ́kọ́ yìí. ṣe níbọ̀ di bẹ́ẹ̀. màmá ẹ̀kọ́ kọjá ààrẹ níbọ̀ tó lọ́lọ́kọ́ náà. ẹ wá gbà mí. ńgbà ah, tí ìṣèpá ẹ dijú. màmá ṣe ló pa wá ṣe níbi báyìí ni à ń béèrè lọ́wọ́ yẹn nípò ló ń lọ yẹn ṣé ààrẹ níbọ̀ di níbà yẹn ń béèrè lọ́wọ́ yìí ni abẹ́ta kẹ bíyè. ẹ máa mú àṣírí understand iṣẹ́ wa làwọn aṣèlébi ọlọ́pàá tí ń rẹ̀ wọ́n lọ́wọ́ fún wa ti tiwa ẹni pé yẹn kúrò ara anybody ó ń lọ àwọn òòrì ẹ̀ náà yẹn rí how come ẹ wọlé ẹ̀kọ́ jáde fún wa. mama, à ń ṣe ọmọ kékeré o tẹ bá lọ ṣe yàmàyàmà a máa ṣe nǹkan míì fún yín. kí lẹ fẹ́ ṣe fún mi àjọ dúró níbí èèyàn kọjá láàrin wa gbogbo yín sì lẹ́ẹ̀rí láì ṣe pé ẹlẹ́sìn gọ́ọ̀mù mọ́jú ẹ wo bí ọlọ́lọ́wọ́ ẹ má sì jò orin jìnnà bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ o. ẹ má da ẹ láàmú jù ṣe máa ẹ má fa yẹn ní wàhálà jù ṣé fún ẹdí bẹ́ẹ̀ pé àpariwo mọ́ yín àlùbá yẹn fa wàhálà. mi náà fa wàhálà. ẹ jọ ọkọ máa rẹ. kí ni. bá a ṣe lọ sí ẹ máa tẹ̀lé wa dé station wa tó bá ti débẹ̀ ẹ wá pè ọmọ yín mọ̀ kí ẹnu rẹ̀ tó bá wà tó wá pé wà ní àgọ́ ọlọ́pàá wọn á bá mi ayọ̀ jù. ọ̀sà àrẹ́sà. ẹni sùúrù ẹni sùúrù wọn bí wọn ní ìka tó bá ṣẹ lọ bá gbé ẹ àwẹ̀rọ lẹ́lẹ́ wá mú èwo tún tèmi tẹ fẹ́ wá mú mi lọ kí ló dé. àbáyé fún àbáyé ń jà ẹ̀kọ́ lọ ẹ̀kọ́ àṣírí ẹ̀pẹ̀ tó wájú wá bẹ̀. màmá I abẹ́ta kẹ́ behave ẹ move. ẹ mọ̀ sí mọ́ yé ẹ dúró ẹ dúró ìlọ ìlọ ìlọ ará àdúgbò ará àdúgbò wọ́n mọ̀ kú mi lọ yé wọ́n ní behave mo gbé o ará àdúgbò ẹ̀ sì jáde ẹ má má wọ̀ mọ́. ìjọgbọ́n. ṣó dáa kí wọ́n máa ti àgbà yín gbọ̀ngbọ̀n àbẹ́ fẹ́ kí wọ́n bojú àgbà yín jẹ́ kí ló wáá dé tẹ̀yìn fi ń bojú ìlú jẹ́ kí ló dé tẹ̀ fi ń da àwọn agbófinró kí ló dé tẹ̀ fi ń da wọ́n láàmú wọ́n délé yín wọ́n fẹ́ mú ọmọ yín tó rúfin sí ìlú tó ń tẹ ojú ìlú mọ́lẹ̀ wọ́n délé yín wọn ò bá ọmọ ẹ̀yin lọ́mọ yín ló ń kọjá lọ yìí àwọn ò rọ́mọ ẹ̀yin lọ́mọ rèé ṣé ń dẹ̀ wọ́n láàmú ni àbẹ́ ń gọ̀ wọ́n àbí kí ni túmọ̀ eléyìí tẹ̀ ń fa ìgbà yín ṣe. ẹ mọ̀ tó mọ tẹ̀ ń wí fún wọn ẹ sọ fún wọn wípé bí wọn fọ́ wọn ò rí àbí ọmọ yóò wá dà kábíyèsí ọlọ́wọ́ oníjọ́mọ yóò kó bá mi kí mo tiẹ̀ sọdọ́ ó tiẹ̀ ti kó bá mi náà ó ti kó bá mi o torí ọ̀rọ̀ rẹ̀ tiẹ̀ ti sún èmi ẹni tètè jìfì ọ̀la tètè jìfì àbí pípẹ́ tètè tiẹ̀ nìkan ní bẹ́ẹ̀ lọ́fìn kábíyèsí ẹ̀ mọ̀ wò mí ngbà wọ́n dé ọlọ́bọ̀ mi làwọn fẹ́ rí o tó bá ní ọmọ ọmọ tá ń wá rẹ̀ tó jókòó láàrin wa ó sì tọ́jú wọn dìde láàrin wa ń sì lọ mo ń pè ẹni ẹlẹ́wà wà lẹ́yìn nílọ yìí kódà tún fi wọ́n rẹ́rìn wọ́n láwọn ò rí kábíyèsí ẹgbà mi mo rọ́mọ yìí tí ń lọ láàrin wọn bó ṣe wá láwọn ò rí òye mi o. ọmọ yìí wà láàrin yìí ń bẹ. bẹ́ẹ̀ni. wọn ò sì rí. wọ́n rí. Hmm. ojú tiyín ló sì ṣe dìde kọjá. bẹ́ẹ̀ni. wọ́n lẹ́ẹ̀rọ mọ́ kábíyèsí wọ́n ti sọ nìyẹn o it's like pé ìyá ìfẹ́ máa mú àṣírí ni hmm. because báwo ni a ṣe máa wà ń bì kan tí èèmà kọjá láàrin wọn tá à ní rí àtúntò àwọn fọ òun ló lọ yẹ awó ah, orí òun ni awó orí lọ́kùnrin rẹ̀ lẹ́yìn iṣẹ́ tiwa kí ẹ bá mú yẹrọ sí àgọ́ wa so wá lè station so wá lè pe ọmọ wọn ẹ lè bàbá wọn bẹ̀. gẹ́gẹ́ bí ohun tí mo gbọ́ tí ìyá ìdí gẹ́gẹ́ bí ohun tó lè yé mi dáadáa nínú tí ìyá ìdí sọ ojú ìta lẹ ní o ẹ ò ní tinú àmọ́ agbófinró ni wọn ò ní tójú òfin mọ́lẹ̀ ẹ mọ́ ọmú ìyá yìí lọ ẹ jẹ́ kó wà lágọ̀ọ́ yín bẹ́ẹ̀. kábíyèsí ẹ mọ̀ wùlẹ̀ jẹ́ wọ́n wùlẹ̀ ẹ̀jẹ̀ dúró náà ah, ẹ̀jẹ̀ dúró bí tí wọ́n èrì ẹ dákun kábíyèsí ẹ dúró ẹ dákun ah, kí ni ìyọwọ́ wọn yìí dẹ́rù bà yẹn dákun. ẹ bá ọ̀rọ̀ ya rẹ̀ hàn mí ẹ̀ nìṣó. yẹ kábíyèsí ah, ikú ọmọ ní fàdí kalẹ̀ o ẹ mọ́jú kọ́ láìdákú ẹ tẹ̀lé mi ooo mo gbẹ́rọ. ẹ má ṣe ṣe máa lọ báwo ni má tì wọ́n má tì wọ́n ẹ má lọ. ó fi ṣe bí dàdàǹbìrì bá lugi àfẹ́ kù ó fi mọ̀ wò lẹ́yìn ẹyẹ ẹ̀lẹ́yẹ rí ọ̀dà. Mm. kí ni jẹgbẹ́ kéré jẹgbẹ́ kọ̀rọ̀ jọ́gbọ́n jọ́gbọ́n jọ́gbọ́n àwẹ̀rọ àwẹ̀rọ. sẹ́gun ẹ̀gún náà sẹ́gun ẹ̀gún tí a pẹ́ wúlewú. àgbèrú àbíkínú ó mà láyà o àyàbọ̀ kú ọ nínú ààfin mi ló ti mi òrùlé ló ń mi pan ló ń mi wíńdò mi lọ́lọ́ gbẹ̀lú afẹ́fẹ́ wọnú ọ̀dọ̀ mi tani ni ọ́ tani bí ọ́ gbogbo tó bá bá inú rẹ tó bá ọjà àbí tí ò jẹ́ kó o sinmi gbá wí kó o jẹ́ kí gbogbo tó bá gbé inú rẹ jẹ́ kó mọ̀ kó wájú gbẹ̀rún ló wà níwájú èmi adé adé lọ́tọ̀ gbèrò lọ́tọ̀ wọ́n papọ̀ ló jáde gbèrò kémi gbé. kábíyèsí wọn lẹ fẹ́ rí mi wọn lẹ fẹ́ rí mi èmi sì ní torí mo gbọ́ wí mo mọ̀ ẹ mú yàwẹ̀rọ ẹ dẹ́kun ẹ bá ń fi yàwẹ̀rọ lẹ̀ tí mo ní wá rí fúnnu. fẹ́ rí ọ mo sì mọ sọ̀rọ̀ gbogbo omi tó bá wù kó gbà wọlé fàbùkù ara rẹ fẹ́tẹ̀ ara rẹ tọwọ́ ọmọ rẹ bá sọ ó bá tọwọ́ ọmọ rẹ bá sọ ó kàn ti nínú. kábíyèsí ẹ má jẹ inú òbí mi wọn ò lè kàn dínú ọyọ. bínú. Ah, kábíyèsí ti ń bá bínú. ti ń bá bínú kábíyèsí. ilé òwò kò ní já fáwọn tó ní ìbínú tó fẹ́ ni mo fẹ́ ni. kábíyèsí. níwájú ẹ̀mí òòṣà akọni níwájú ẹ̀ṣùgbọ́n rẹ. ẹbí pa mí o. báwo bí ayọ̀káyọ̀ kan pa o. èmi ọmọ ṣàlẹ́wà tó wá bá yín lálejò. odimọdimọ odimọdimọ tí ma, òkò. kó ṣe ṣe sísun àtẹ̀pó kò sí bó ṣe jollof rice fried rice chicken and chips chicken and chips ẹ̀wà àgàn dòdò bread gbogbo ẹ̀ ni mo lè ṣe ẹ bá fojú ọkùnrin yòókù o. you are very stupid. ṣàmọ̀ kókò lò igun olùsí ẹyẹ àti bàbá olùsí ilé ọmọláfẹ́ ìbàlójẹ́ báyìí ònu. nílà ọmọ bí oṣù. mo jẹ́ ìgbẹ́gbẹ́jọ mẹ́rìndínlógún ọmọ ọ̀fà èyí ti rí mọ ọjà lọ́gùn. dábì náà kí lórúkọ yín. orúkọ mi. ẹ orúkọ tẹ̀yìn jẹ́ tó máa ń pè yín. àjálù kòkò. ilé àti mọ́tò yẹn ló máa ṣọkọ fún ẹ. pamiloli ni mo ti mọ̀ ọ́n sí yìí mo fẹ́ kọ́ máa fi re pè mí ni tóbìnrin bá pè gbà báyìí mo fẹ́ kó jẹ́ pé mi nìkan ṣoṣo báyìí ni màá kọ́. alákọ̀ọ́kọ́ kì í jẹ̀bíjẹ̀ kára o. Yẹ́mọ̀já ò ní fi olú ọmọ rẹ̀ bọ́ọ̀dì ṣá. Gbogbo ibi tẹ́ bá fò kò ní fi ojú sọ jù. Èmi àjàdí ni ọ̀gá àjàdí rẹ̀ kàǹkà. Bí ewúro ẹ̀yìn bá fi ojú kẹ̀mí àjàdí, àdúmẹ́. Bá sọ fún àjàdí kó bá mi dá ọmọ mi padà sí ipò tó wà. sáwọn ọmọ méjì adé máa jọ ṣọ̀rẹ́ àwa ni kán máa ṣọ̀rẹ́ mọ́ ni. kó má ṣọ̀rẹ́ mọ́ so but sọ fún mi nísìsiyìí pé màá tún wà nínú ilé yìí lò for seven years. mo ní mo fàdé orí. ah kò ṣàfẹ́ lọ́kọ̀ mọ́mọ́ lọ àmọ́ àmọ́ ṣe bẹ́ẹ̀. nílẹ̀. mo ti kọjá yẹ o. ẹ ń pariwo ogójì ọdún ogójì ọdún kí ló fi ń láṣọ àsìkò pé ogójì ọdún yẹn gbẹ máa wà láyé láti jẹ wọn mọ. Ah! fáìn à ń tẹ̀ láti wò pé kẹ́kẹ́ ẹ jẹ́ ká gbé òkú yìí lọ ìgbà tá a bọ́ ọlọ́pàá mẹ́ẹ̀ẹ́sì ẹ jọ ṣé ká yọjú ká sọ pé a fẹ́ gbé òkú ọ̀tá mi ló kàn mọ́ kọ́ lẹ́ta bẹ́ẹ̀ ni ṣé wọn náà mọ tó o ṣe ni. style tó ń lọ gbòòrò nìyẹn ẹ̀mọ́ rẹ́mà tó kọrin sẹ́tà àwọn rẹ́mà lélẹ̀ yìí. don jásù tó jẹ́ bàbá rẹ́mà eléyìí jùlọ. láti tọ́ tẹ ti wáyé láti fi àdó kan so ní láti sún ẹ̀mí gbogbo yín pọ̀ tá ní kí omi ìrẹsẹ̀ lẹ̀ sí yín tẹ́wọ̀n o gbogbo alájọ ya wèrè o gbogbo alájọ ya wèrè o ti pàtẹ́jọ ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. tí o bá lè confuse títí máa fún ọ fúnra rẹ máa fún wọn fún ọjà ìyá. ẹnikẹ́ni tí a bá gbọ́ ìbà ìnà ẹ máa ń sọ di òòṣà ló fi fi owó fún àbàbà láyé tiwa báyẹn ti gbóòṣà wa ẹyẹ kó dowó fún ọkẹ fáwọn olówó tiwa ni. ó ti lọ bọ́kàn mi ìṣọ̀lá alájọṣe. ikú ni o. kí sárùn. ajá ń tètè tètè tètè ajá ń tètè balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀. kiri jẹgbe kiri jẹgbe kọrọ jọgbọ jọgbọ jọgbọ awẹrọ awẹrọ. sẹ́gun ẹkún na sẹ́gun ẹkún jẹ́pẹ́ wulewu nekpa wulewulegbe ekọmọ ẹmọkọ ìjọbọ obìnrin wawa wọwọ obìnrin wọwọ wawa obìnrin takuntakun obìnrin giri pàápàá wulewu nekpa wulewulegbe ẹnikọwé roko jọgbọn wọn lẹbọ lẹ́yìn lára wájú ìjàkùmọ kiri di ọsán ìjọgbọn ẹni mi kú.